إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعو الله سبحانه وتعالى قد صلاة فنبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أيتي أما في برا صلوه راكبه ومن نقا أيتي أولو نقا أم كورونا tí أم بنيتا أتي níta ومسلمي a ṣe kókò pẹ̀lú ẹ̀ nípa ọ̀rọ̀ ìkírù nínú mọ́ṣáláṣí pàtàkì jùlọ nígbà tí ìjọba àpapọ̀ tí wọ́n ti padà dẹ òfin ẹ má kírun nínú mọ́ṣáláṣí wọ́n dẹ̀ bákan náà wọ́n dì í pẹ̀lú àwọn ọjẹ́mú kan àbí àwọn òfin kan sọ̀gbọ́ ni a ṣe gba ilé ìlò lára àwọn nǹkan tí ó ń jáde ní ìbéèrè lọ́dọ̀ àwọn èèyàn òun náà ni pé ó la ṣe fẹ́ ṣe torí pé a mọ̀ wípé tá a bá ń kírun ní mọ́ṣáláṣí lára nǹkan tí ó pàtàkì púpọ̀ òun náà ni ká tó sáfù tàbá rẹ̀ ń tó sáfù á fi ẹgbẹ́ kanra wa bákan náà ráfò wa yóò ṣúrẹ́tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn pàtàkì àti bàbá tẹ́lẹ̀ ǹjẹ́ ó tiẹ̀ tọ́ rárá ká kírun láì fi ẹ̀gbẹ́ kanra wa ṣé lè bá mu àbí kò bá mu situation wo ló lè mú wa ṣerú nǹkan báyìí ìjà tiẹ̀ rírú ẹ̀ rí nínú ìtàn àwọn ìṣíwájú àbí nínú ọ̀rọ̀ wọn so ìpè sáfù ó lè jẹ́ nǹkan tí ó ṣubú fún yàn tàbí skáàtò bá ṣe máa ń tó yìí ó lè jẹ́ nǹkan tó ṣe pé yóò wò fún yàn ni eléyìí ni tí a máa gbé ẹ̀wọ̀ abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala àwọn yìí kọ́ lọ́wọ́ bá kó bá ka kúrò ńlẹ̀ pátápátá kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ ká padà síbi nǹkan tá a máa ní dáadáa tó ṣe pé à ń bẹ lórí rẹ̀ tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ bá kó yà àbúrò. نعم لا ننكر كي هنا نجمع أما أحاديث في ريله نتبتاكي هني جماع إنكتي كني لا دكوني أنا بو محمد صلى الله عليه وسلم هني صلاة الجماعة أفضل إلى صلاة الفضل بسبع وعشرين درجة ìrun jama ọlọ́lá ju ìrun àdákì lọ ní ọ̀nà bíi twenty seven ìyẹn èyí tí ó fi ní ládàá jùlọ twenty seven ní ọ̀nà bíi twenty seven ló fi ní ládàá jùlọ nínú ẹgbà wákà bíi khamsin wa ishirina daraja ní ọ̀nà twenty five so léyìí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kájíká mọ̀ wípé irun jamani ìsídàká pé ní fardu kìfáyà ọ̀ranyàn tó ṣe ọ̀ranyàn gbogbogbò tó ṣe pé táwọn kan bá kí àwọn yòókù lẹ́sẹ̀ bẹ́ẹ̀ làwọn míì pé ní fardu ain ọ̀ranyàn ojúlówó tó ṣe pé ń kálukú agbọ̀rọ̀ kí afẹ́ni tí ẹ̀sìn bá excuse lókù bí àwọn obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó bá ní kí ẹ̀sìn bá excuse àwọn míì wọ́n sọ wípé sunna mu'akkada ni ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n jùlọ wallahu alam ò ní pé irun ọ̀ràn yẹn fardu àìní ọ̀ràn yẹn ojúlówó irun jama ọ̀ràn yẹn ojúlówó ló jẹ́ fún ẹni tí ó bá ní agbára àkìkì bákan náà fún ẹni tó ṣe wípé kò bá sí ẹskíwìsì fún nínú ṣẹ̀ríà láti mọ́kì eléyìí ló tẹ̀wọ̀n so a lọ síbẹ̀ ṣùgbọ́n bí tá a fẹ́ lọ gángan ò ní pé kí àwọn èèyàn wà nù mọ́ṣáláṣí wọn fẹ́ kírun jùmọ́ bó ni wọ́n ó ṣe kì í a ní wọ́n tó ní sáfù ni so náà ni ní rose ni wọ́n tó ètò ní rose ilé jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀. anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tí ó sọ nọ́rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí anas bin malik radiyallahu anhu ṣe gbà wá kò ní pé sawu sufufakum fa inna taswiyata sufuf min iqamati as-salah ẹ̀ bá ń kírun jùmọ́ ẹ jẹ́ kí sáfù yín ni kí ó jẹ́ nǹkan tó ṣe wípé yóò tó tó ṣe pé yóò dọ́gba. فإن تسوية الصفوف إجيكي سافني بوبا من إقامة الصلاة لرا إدين دروني أرنا وافا وشتي والولي إبدي إري láti lè establish wípé irun jama that is irun kápátó sáfù láfi wá dọ́gba eléyìí jẹ́ ọ̀ràn èèyàn níbi irun kúrò ààrẹ lómi ìtọ́jú síbílẹ̀bù pé táwọn yorùbá tó sáfù dáadáa mi nípa wọn nírun ṣùgbọ́n kò jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàdúró lórí òun ni pé ẹ̀sùn ètò sòfòófù ètò sáfù dọ́gba kájọ máa bẹ lórí straight line àbí straight lines ní so eléyìí lára nǹkan tí ó pàtàkì púpọ̀ ni sọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àwọn gbà pé súnà mu akada ni ṣùgbọ́n àrínú àwọn àfẹ́sìn tí wọ́n gbà pé kò ń ṣe súnà mu akada bí ó bá kí ń ṣe pé kí ni wájibà ni èsì rẹ̀ tó sùfófì wájibà tó ìtàfọwọ́ kó straight ní iye rose tàbá fi fọ́ọ̀mù ni ó jẹ́ nǹkan tí ó straight èèyàn kan ò ní yọ àyà síwájú ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó straight ni so àrùnú àwọn àfáà kan gbà pé kí ni ọ̀ràn èèyàn ni ọ̀ràn èèyàn ni bàṣẹ inú àwọn àfáà kan gbà pé ọ̀ràn èèyàn ni ọjọ́ ọ̀ràn èèyàn débi pé ẹni tí ó fún ọ tí sáfù ò bá straight ni ìròyìn lálàáfíà ṣùgbọ́n ilé gẹ́gẹ́ bí n ta sọ tó ṣe wípé kò ní ẹ̀rí ṣùgbọ́n pé ká sọ pé ọ̀ràn yẹn ni àwọn tí ò bá ṣe wọ́n ní ẹ̀ṣẹ̀ eléyìí jẹ́ ọ̀nà ọ̀rọ̀ tó ṣe pé ó ní kú wà tó ní wé ti dàgbà pátá jùlọ tá a bá wo àwọn ọ̀rọ̀ tí a padà kà fún àwa yìí bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàgbà ìgbé sunna mu akada ni. al-imam al-bukhari rahimahullahu ta'ala nínú nǹkan tí tó rinlẹ̀ irú position tuntun wọn òun náà ni pé àwọn náà gbà pé ẹni tí kò bá fi lè tó sáfù tí ó tó dáadáa kó dọ́gba nítorí èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ìfúnpẹ́ pé ó ní ṣápítà kan nínú Sahih Bukhari nínú kitabu adhan tọ́pẹ̀ ní báàbù ismi malam yutimma sufufa ṣápítà ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n bá pé sáfù wọn so alimami Bukhari rahimahullahu ta'ala lára àwọn tá position wípé ọ̀ràn yẹn ní ká ṣe taswiyatu sufuf bákan náà alimami Ibn Taymiyyah rahimahullahu ta'ala bákan náà alimami Albani gbogbo àwọn eléyìí gbà pé ọ̀ràn yẹn ní kí àtòsáfù kò dọ́gba kọ́ńtì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí wọ́n sọ eléyìí ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n Allahu a'lam ò ní pé ká sọ pé ọ̀ràn yẹn ni wọ́n parí kì í tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí wọ́n sọ torí àwọn ọ̀rọ̀ tí anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ. nínú hadithi Nu'man bin Bashir radiyallahu anhu tí al bukhari yìí wákàtí al Muslim tí wọ́n gbà wá wọ́n ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam sọ pé latusawwunna sufufakum aw la yukhallifanna Allahu bayna wujuhikum ẹ̀yà tó sáfù yín kó dọ́gba aw la yukhallifanna Allahu bayna wujuhikum tẹ́ bá fẹ́ kí ọlọ́run ọba kó dojú ara yín kó dọ́ akọra wọn kí wọ́n jẹ́ kí ojú yín kó kọjú yín síra wọn àti kó ṣe yín nìyí kí àìgbọ́ra ẹni yé kó ṣẹlẹ̀ láàrin ara yín ló jẹ́ pinnu rìwáyà míì ó ní awla yukhalifanna Allahu bayna qulubikum àti àfihàn fẹ́ pé kí ni kí ọlọ́run wa subhanahu wa ta'ala kó kan ọkàn yín kí sára wọn. so àìtó sáfù dáadáa kó dọ́gba ó jẹ́ nǹkan tó ṣe pé kí ni ó lè àfẹ́tì ọkàn wa ó ṣe pé yóò rí pé kí ni àá máa ní ìkórìíra síra wa. so ló jẹ́ pé Anas radiyallahu anhu nígbà tí ó wọ ìlú Madina àwọn kánbẹ́ ìlọ́wọ́ rẹ̀ ìyẹn gbà tó wá láti Basra wá sí Madina àwọn bèèrè lọ́wọ́ Anas radiyallahu anhu ìpè má ankarta fina منذ عيت رسول الله صلى الله عليه وسلم ابن بالأبه kí nǹkan tó ṣe wí pé ẹ̀ ń takò nínú ìṣesí wa tẹ bá wo àsìkò tẹ bá ní sọlá àsàlámù tẹ bá lò gbà àwọn kan tẹ máa ń ṣe tẹ rí pé àwọn olùṣe bó ṣe káwọn ṣe ká ṣe bó ṣe ká ṣe. Anas radiyallahu anhu ń sọ fún wa pé ma ankartu shay'an èyí kankan tí mo lè sọ wípé ẹ̀ ṣe dáadáa ìlà nọ́kùn láti kìmú ní sùfùfù bí mo kàrí ni pé kí ni sáfù yín ni kò ń ṣe nǹkan tí ẹ̀ ń tún bèbè sáfù yín kò dọ́gba ilé ni Anas sọ fún àwọn ará Madina ìgbà tó lóye lọ́wọ́ rẹ̀ kí nǹkan kẹrì tá à ń ṣe tó ṣe pé yàtọ̀ sí nǹkan tí ẹ̀bá nàbẹ̀wò Muhammad sallallahu alaihi wa sallam tẹ́ bá sábà pẹ̀lú tẹ́ bá lórí ẹ̀ tẹ́ bá lùgbà pẹ̀lú ẹ̀. ولما أنكرت شيئا إلا أنكم لا تقيمون الصفوف إليك كنت متاكو níbi ọ̀rọ̀ tuntun yìí ni bí o máa ń ṣe pé kí ni sáfù yín ẹ̀ẹ́dù dáadáa tó jẹ́ pé sáfù ni ètò dáadáa kó dọ́gba ilé jẹ́ kan tó pàtàkì eléyìí ó jẹ́ lára àwọn nǹkan tí òfin rinlẹ̀ ìpèbè kí sáfù wa kò dọ́gba ó jẹ́ pé ìṣesí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé àwọn sọ fún àwọn sàhábà kí wọ́n tó sáfù wọn dáadáa nínú ẹgbàá wa alimami Abu Dawud láti ọ̀dọ̀ Anas bákan náà àrùn sọlọ àṣẹlẹm sọ ike rúṣù sufufakum sáfù yín ètò òjìpìkẹ súnmọ́ra yín gan-an. súnmọ́ra yín ọ̀pọ̀ ni pé ìsáfún yín nìkan straight ọ̀pọ̀ ni rọ́ọ̀sù sùfúùf àbí kí sáfún súnmọ́ra wọn rọ́ọ̀sù sùfúùf ọkùn ẹ jẹ́ kí sáfún yín kó súnmọ́ra wọn dáadáa that is rọ́ọ̀sùmẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rọ́ọ̀sùmẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ náà dáadáa wọ́n kọ́ bú bí náà sáfún yín sáfún wájú àti tó tẹ̀lé kí gáàpù mọ́ pọ̀ púpọ̀ láàrin àwọn méjèèjì bèbí pé wọ́n tún lè fi sáfù mi sí àárín wọn again ká súnmọ́ ara wọn. wàhálù bil a'naq bákan náà tẹ bá ń bẹ níbi sáfù ni àjẹ kí ọ̀run yìí ni kò ṣe kí ni ó wà ní adjacent ara wọn kí ọ̀run yìí kó wà ní adjacent ara wọn. fawalladhi bi nafsihi biyadihi. والذي نفسي بيدي وفي بطن يميني برا إني لا أرى الشيطان يدخل من خلال الصف كأنها الحذف موري الشيطان تشكي أوا واي تفيل لا رصاف لا يراي لا يبسين سراوة شيطان وبه كأن الحذف bí bàbá àbùsọ pé kí ni ọmọ ẹran òní that is àìtẹ́ ìfilẹ̀ láàrin ara yín nì mo ríṣẹ́ ìtọ́n tó ń wọ àárín yẹn sọ̀rọ̀ jẹ́ pé bàbá tó sáfù tó straight èèyàn kan yọ̀yà síwájú èèyàn kan kò tinú síwájú sáfù yẹn straight ìbílẹ̀ ànákò Muhammad sallallahu alayhi wa sallam ṣe kọ́ aláṣẹ bákan náà a tún gbọ́dọ̀ jẹ́ kí ẹsẹ̀ wa kó súnmọ́ra wọn gan-an. ìgbà tí anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó sọ eléyìí tó sọ yìí àwọn sahaba ọdúnwàmùlá àlẹ́yìn wọ́n try láti implement yẹ e. so onìkan náà wọ́n sahaba Anas radiyallahu anhu wọ́n ní wa kana ahaduna yulziku mankibahu bi mankibi sahibihi. وقدمه بقدمه بتاع جرى النبي صلى الله عليه وسلم وديك إيه؟ اجكاوا عندك كراوا ما كان اسوا عندك كراوا actually في you implement that in صلى الله عليه وسلم so you رسو صفوفكم من يقبع الإمام البخاري أنس رضي الله عنه قال نعم، النبي صلى الله عليه وسلم أقيموا صفوفكم صافوني الدجور كفيسة كسرج وتراسوا السمراء دادا أما في آيلة فإني أراكم من وراء ظهري موري أتي تصافوا دادا sọ̀rọ̀dẹ́pẹ́ anábọ̀wọ̀ Muhammad sallallahu alaihi wasallam àmọ́ sọ gbólóyìn ní ìdàkùrẹ́kù ìkùfà wọ́sọ̀fọ́fọ́kùn فإن تسوية الصفوف من إقامة الصلاة سووا صفوفكم فإن تسوية الصف من تمام الصلاة النبي صلى الله عليه وسلم سليني ذاك الكفار وصحابة تبارك الله بين قد تبدو فقه على شيء سليل فدو جبه تباو ìtọ́hún ní ọ̀rọ̀ wọn àfa àwọn tí wọ́n pè ní ọ̀ràn àyàn ọ̀rọ̀ wọn ó fẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn àfa tí wọ́n pè ní súnmọ́ akádà lọ àwọn tó sọ wípé ọ̀rọ̀ yẹn tó ṣe pé tí àwọn yorùbá ṣe wà ní òní àní ọ̀rọ̀ àwọn ilé olè torí pé Anas radiyallahu anhu ìgbà tó dé láti Basra wá sí Madina ọ̀rọ̀ ara Madina tó ń kírun ọ̀rọ̀ wọn tó ń kírun ṣùgbọ́n báyìí lọ́wọ́ rẹ̀ pé kí ni máa ń kárta àlena búrúbù àìta Rasulullahi sallallahu alaihi wasallam kí nìkan tó ṣe yí pé ó takò níbi ìṣe wa látìgbà tó ṣe pé ó ti bá nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam ló ti bá a sábà tó ti bá a lò kí ló ń ṣe kò ṣe pé àwọn òṣì dáadáa báyìí kò ṣe pé àṣe bó ṣe ń ṣe. so Anas radiyallahu anhu in tó sọ ó ní pé ma ankartu shay'an illa annakum la tuqimuna as-sufuf. èyí rí kankan tí mo takò ń bí mo pẹ́ǹkì ju pé kí ni. ẹ ń ṣe ìkọ́mọ́tò sùfúfù lọ ẹ ń jẹ́ kí sáfù yín dọ́gba so lára ìkọ́mọ́tò sùfúfù òun náà ni kí ajẹ́ kí sáfù yín dọ́gba wa dáadáa ká wa dáadáa ṣùgbọ́n tá a sọ pé kò gbà àwọn jẹ́ òun ni pé anásọ̀dọ̀ aláwọ̀ ẹni ò sọ fún àwọn ará Mọ̀dínà pé irun tó kí irun yẹn bàjẹ́ eléyìí ó jẹ́ ẹ̀rí fún àwọn kan sọ wípé ọ̀ràn yẹn ní àbọ̀wọ̀n tó sọ pé kí ni sunna ni muakkada ni agbọ́dọ̀ ṣe pé ìtọ́ ba ìrúnjẹ́ ni kò bá jẹ́ ìkàtí anas sọ fún wọn pinnu ilé ìbànújẹ́ ṣùgbọ́n gbà tó sọ fún wọn ni ipò gba àwọn ọmọ jẹ́ ni ọkùnrin kankan yẹn ò gba bọ́n ṣe ń ṣe yìí ó túmọ̀ sí ìṣúná àpéjẹ́ pé àwọn yàrá ń gbójú sílẹ̀ ọkọ̀ ṣe pé kí ni sunna muakkada ni wọ́n gbójú sílẹ̀ ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam èyí tí wọ́n sọ fún wọn pé láti sawwuna sufufakum aw la yukhalifanna Allahu bayna wujuhikum wá fún yín ni ẹ̀yà tó dáadáa kó straight ẹ̀tọ́ dáadáa kó straight àbí kí ọlọ́run ọba òjòjò yín kọ́ra àwọn that is kó kọ́ yín ní síra yín kó kọ́ yín síra yín ni ilé pé yóò affect ọkàn yín ó túmọ̀ sí pé ó tún gbé pẹ́ẹ́lí ju kọ́tà sọ pé súnà mọ́ àkàdà lọ dé lẹ́bù pé ká sọ pé ọ̀rọ̀ ayẹ ni sọ eléyìí ó fi yin rẹ̀ fún wa ipò tí tẹ́sílẹ̀tì sùfúf ló wà ìkàmọ̀tì sùfúf ipò tó wà so lára nǹkan tí ó lè jẹ́ kó pé òun náà ni àtàrà ọ̀sùn ká súnmọ́ra wa dáadáa láti súnmọ́ra wa dáadáa ò túmọ̀ sí ká máa tẹ̀ra amálẹ̀ báwo ló mi ṣe máa ṣe ẹlòmíì ó gbọ́ àtàrà ọ̀sùn ó gbọ́ ìṣúgbó kí ni kò ń máa súnmọ́ ẹni kejì orí lẹ́bù pẹ́kí ni òun fẹ́ lè máa tẹ̀ mọ́lẹ̀ ní pé ẹlòmíì tó máa ń kírun gan bàbá sùn yóò mójútójú concentration yòókù lọ lórí wọn ṣùgbọ́n ẹni máa wo ẹsẹ̀ nìkejì ṣé owó tí ó fi jìnnà sí jẹ́ àbí kiri so lẹ́yìn pé yóò fẹ́ lè máa tẹ̀ nìyẹn mọ́lẹ̀ eléyìí kì í ṣe ní àwọn sàhábà rògbòdìwà nùlá àlẹ́ mi tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ kò dẹ́ ṣe tán gbé ìlú ọ̀rọ̀ nábì wa Muhammad sallallahu alaihi wa sallam ní tí wọ́n gbé ìwò ní kíkí ẹsẹ̀ ẹni kó súnmọ́ pẹ́kípẹ́kí eléyìí dẹ́ wá ní yóò máa wà bẹ́ẹ̀sì lórí bí ẹsẹ̀ ń kálukú bá ṣe rí ẹlòmíì kò ṣe kókó fi ẹsẹ̀ yẹn kàn gan ó lè mú un gan lára ẹ̀dá pẹ́kíní ẹsẹ̀ rò straight level pẹ́kíní kó lè fi ẹsẹ̀ rẹ̀ kàn ẹsẹ̀ ẹnì kejì rẹ̀ ṣùgbọ́n ni pé النبي صلى الله عليه وسلم ولا تدعوا فرجات للشيطان اما في اي لف الشيطان كل ما كدا يرسقي آه، آه، اني لا ارى الشيطان يدخل من خلال صفي كانها الحذف مريت الشيطان هو يدتشي لندي صافك كذا بيتكني اه اوميراني بيتكني اوميرا سو اليه صفوه اورو tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ lórí ilé àti bí àwọn ìṣíwájú wa bí wọ́n ṣe ń wọ́n ṣe wọ́n ṣe ṣùgbọ́n èyí tí à ń torí ẹ̀ sọ kíní ìfún ni kíní bó ṣe wá jẹ́ bá a ṣe ṣàlàyé yìí táwọn kan rí ní ọ̀ràn àyàn táwọn kan rí ní súnà akada ǹjẹ́ necessity kan tí ẹ lè wàrántì wípé ká má ṣe tààsù náà tí mo sọ fà á bọ́ gbanú bíi báyìí àlùmọ́sọ́ọ̀fà kádọ́gba lórí láìní so ìyẹn ní ọ̀pẹ́ ìpè ẹ̀ka tó ṣe ilé fún wa láti ṣe dáadáa ni ṣùgbọ́n bí tí iṣu wà gangan òun ni àpárá ọ̀sùn òun náà ni pé kí a wa pẹ́kípẹ́kí ká súnmọ́ra wa pẹ́kípẹ́kí gẹ́gẹ́ bí adam sallallahu sallam tí ó sọ pé ọ̀rọ̀sọ̀ sufufakum àbí tó sọ pé kí ni wọ́tọ̀rọ̀ sùn wọ́tọ̀rọ̀ sùn ó sún funfun fakún ẹ jẹ́ kí sáfù yín kó súnmọ́ ara wọn pẹ́kípẹ́kí nínú hadithi ní wàtàrà sú ẹ kí ni sáfù yín kó súnmọ́ ara pẹ́kípẹ́kí so ǹjẹ́ condition tá à ń bẹ nínú èyí pàtàkì lọ́gbà tí ìjọba àti federal government wọ́n ti ní ilé ìjọsìn wọn lè padà síbẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ ṣé a padà sí mọ́ṣáláṣí láì tẹ̀lé àwọn mọ́jẹ̀mú yẹn torí pé mọ́jẹ̀mú tá a gbọ́ pọ́n pé kalẹ̀ òun náà ni kí àwọn èèyàn fi bí àbí two meters àti kankanlẹ̀ ṣé eléyìí ni ó bá múnú ẹ̀sìn ibi ká fi bí two meters lẹ̀ báyìí bá rántí àárí pé ìpìlẹ̀ ni pé ìjọba sọ fún wa tẹ́lẹ̀ ìpètè kálukú ni kí o máa kí lòun lé káwọn èèyàn má wà sí mọ́ṣáláṣí nígbà yẹn náà a sọ fún wa ìpínká kí lòun lé torí àti avoid àwọn nǹkan rẹ̀ nísìnyí tí wọ́n bẹ̀ ẹ́ tán ní ká wá sí mọ́ṣáláṣí àwọn ah, sọ yìí kókè àkáfí ah, àyè lẹ̀ ìjà rí nǹkan tó support ilé náà àbí àwọn pé torí wípé àní lè ṣe àtàràsù ah, ìgbéra nítorí ẹwà mọ́ṣáláṣí ni àkìrún lè ní. náà nítorí pátá bá ṣe tàràsù ni èyí ò túmọ̀ sí pé kí a má kìrún mọ́ṣáláṣí ni a lè kí mọ́ṣáláṣí láì ṣe tàràásù owó ló dáa jù ṣé ká kírun nulé ká ṣe tàràásù nulé pẹ̀lú àwọn fámìlì wa àbí ká wá kí mọ́ṣáláṣí ká ṣe báyìí bá ní ṣe tàràásù náà eléyìí àwọn àfa ẹnu wọn lè mọ kúrú lẹ ṣùgbọ́n èyí tí kò tẹ̀wọ̀n Allahu alam òní pé a ní láti wo kí ni nǹkan tó ṣe wípé ó fa eléyìí wọ́n bá ṣe wípé àwọn yẹn ó lékún lápèjúwe ṣọ̀hánì kákíọ̀n lékún àwọn fámìlì wa ni òun ló dájú ìyẹn tó bá ṣe gba wá sí mọ́ṣáláṣí ṣùgbọ́n bá ṣe wípé ìmú kíní iṣẹ́ pàwá wo pé ìmú nǹkan tán ṣe sọ́sọ̀ṣẹ́ ipe ká sún ká jìnà síra wa yẹn pé kò ní jẹ́ kí àrùn yẹn ó tún lékún náà so eléyìí náà ó ní àǹfààní títí ẹ̀ ni pé abáwo ń sìn for some weeks nísìnyí láti tí mọ́ṣáláṣí pa ṣé bá a ṣe tí mọ́ṣáláṣí pa lọ nìyẹn so eléyìí náà ó lè fẹ́ jẹ́ kí kíni kí kálá kákínú mọ́ṣáláṣí kódà tí a bá jìnnà síra wa yóò fi jẹ́ ká sọ pé òun náà ní wéètì ó jẹ́ pé kákí lé nígbà tí àrùn yóò bá lékún ní oníwéètì ju kí a kí mọ́ṣáláṣí ṣùgbọ́n tó yẹ pé kí a lè avoid kí àwọn yìí ní kí ó spread ju bó ṣe wà yìí lọ bàbá kírun mọ́ṣáláṣí ni àǹfààní kíkà náà ti mọ́ṣáláṣí pa eléyìí náà yóò ní wéjì jẹ ẹgbẹ́dọ̀ àwọn alẹ́ náà ni àlèkí jàmáà pẹ̀lú àwọn sọ̀rọ̀ jàmáà ṣe ń lọ ṣùgbọ́n ní táwọn oníṣìí òun ni jàmáà ọ̀dọ̀ mọ́ṣáláṣí pípẹ́ wa ní ọwọ́ kí ni mọ́ṣáláṣí ni òfin tó gbé kalẹ̀ òun ni kí space wà láàrin wa gbáàdì tẹ̀ ní àájú súnà tààrà sùlẹ̀ ṣùgbọ́n tàbá kí nílé àmìntín súnà tààrà sù tàbá kí nílé tàmìntín súnà tààrà sù yẹn ni àti mọ́ṣáláṣí pa so n tí ó jẹ́ nǹkan tá a mọ̀ kọ̀nsídà jù náà ní pàtó èwo ni àrùn yìí òfin ní spread jù tó bá ṣe pé a lè maintain ní pípa àrùn mọ́ spread ni àwòkúká fi súnà tààrà sùlẹ̀ abikafi wahan ya tara súlẹ̀ láti lè fi achieve ìmọ̀tí mọ́ṣáláṣí pa. alimami ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ nínú majmu' al-fatawa wọ́n ní wa fil jumla wọ́n ní ní ṣókí falifati musafatu awjaba min ghayriha ká ní kájọ tó ní sáfù kájọ wà ń sáfù kan pẹ̀lú àwọn ìpàdé tó jẹ́ ẹ̀kọ́ sáfù tá a ṣàlàyé fún ara níwọ̀nba wọ́n ní kò ń ṣe jẹ́ ọ̀ràn yẹn ju àwọn yòókù rẹ̀ lọ. فإذا سقط غيرها للعذر في الجماعة tí èyí tó yàtọ̀ sí tó bá fi lè wó fún wa للعذر nítorí excuse في الجماعة níbi ìrìn jama'a ni فهي أولى بالسقوط so musaffa náà هنا هنالك كل هو ومن الأصول الكلية لرا و فاونديشنز توجه بوبوبو ونكي أن المعجوز عنه في الشرع انت باف اللي كجارة لا تشي ساقط الأجور كونشو هنيما يتيو نيا جارة تشي كونشو هنيما وأن المضطر إليه ẹni tó bá ṣe pé làwùjọ bá ti lọ síbẹ̀ ìlànà àṣẹ òṣìkò mọ̀mọ́ fẹ́ ṣe غير محظور فلم يوجب الله ما يعجز عنه العبد ولم يحرم ما يضطر إليه العبد ntí ẹrú bá kádàrá àti ṣe ọlọ́run bó ṣe lọ́rùn lé lórí ntí ó bá bẹ ẹrú lágara ó bá ẹrú lágara ni ọlọ́run bó ṣe lọ́rùn lé lórí. bákan náà nǹkan tí làlórí bá ti ẹrú láti ṣe ọlọ́run bó ṣe ní èlò fún eléyìí àmọ̀rí mọ̀jú fatawa vol twenty page five fifty sí 560. sixty. bákan náà wọ́n tún sọ ní àyè mi nínú majmu' fatawa bákan náà wọ́n ní naam يدل انفراد الإمام والمرأة على جواز انفراد الرجل المأموم لحاجة كما مدامك يكون لما دادرو قبل دادرو لجورن بني تاما انطق على جواز انفراد الرجل المأموم إفي إني تي أجا مأموم لي إمامه لتطلع إمامه أونا لدادرو لحاجة تي دي باوه هو ما إذا لم يحصل له مكان يصلي فيه إلا منفردا هنا تيو براي تيو تيو أهفكو شبكني قدامتي فهذا قياس قول أحمد إليني إن كن بني دمك من أحمد وغيري التوابين ولأن واجبات الصلاة وغيرها أتيك أوان كتجونا ينيرون àti nǹkan mi tó yàtọ̀ sí irú pescot yóò jẹ́ nǹkan tí ó máa wó ìlà azar tábà ní àwọn ẹskíwùzì àwọn ibi pàtàkì falisa istifaf ìlà báàdọ̀ àjùbà ti ha kátó sáfù kò jẹ́ nǹkan kan tó kí lára àwọn ọ̀ràn yẹn ìlú ni àsákọ̀tà bìlà àjìzì ó jẹ́ nǹkan tí ó wó fún wa bìlà àjìzì nígbà tí كذب الدعوة في الجماعة نبي الجماعة كما يسقط غيره فيها gẹ́gẹ́ بي àwọn kan ní náà نبي lè ṣubú tí ó wo níbi irun jama wọ́n ولهذا تريلي كان تحصل الجماعة في صلاة الخوف والمرج ونحوهما مسجد بار القبلة ولعمل الكثير onífarakọ́tì imam olófàdó jẹ́ pé irun jama ni a sọ wípé wọ́n kí jama níbi irun ìbẹ̀rù nígbà táwọn yẹn bá wà lójú ogun àbí nígbà tí yẹn bá ṣàárẹ̀ wọn náà rí ìmọ̀ àbí tó bá jọ méjèèjì masjid bahari kibla tó gbọ́dọ̀ pé kí ni ìyẹn bẹ́yìn kọ kibla ó lè ká lójú kọ kibla ká lójú kibla tìrun lára àwọn ṣòro tó sọ láàánú wọn amẹ́lì kẹsì bákan náà ẹni tí ó ń jagun tó wà lójú ogun yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àwọn ìgbésẹ̀ nígbà tó bá lóun kírun náà nígbà tó bá lóun kírun bó ṣe ń múvù tó ń gbé nǹkan ìjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń bọ́ síwájú bọ́ sẹ́yìn eléyìí nǹkan tí ò fi mọ́ múlẹ̀ lọ́wọ́ padà wá kí ọmọ àtọ́kùn marid ẹni tó jẹ́ aláàárẹ̀ àwọn tiẹ̀ ó lè mọ́lẹ̀ dìde kírun ó lè mọ́lẹ̀ dúró kírun bẹ́ẹ̀ ni ká dúró kírun lára àwọn ọ̀ràn èèyàn lónìí ṣùgbọ́n àwọn kan wọ̀nyí ni ó wó fún àwọn tí wọ́n ní excuse ni definitely ní ká tó sá fún ni tí excuse bá wà ó lè jẹ́ nǹkan tó ṣe kìíní tí ó wù ú. وما ترك المريض القيام أولى من أن يصلوا وحدانا wọ́n ní eléyìí ó dájú pé ká dáhùn kí lọ aṣọ gbogbo àwọn kan yìí níbi jùmọ́ni ó dájú pé kí ni wọ́n dáhùn kí lónìí ولهذا ذهب بعض أصحاب أحمد إلى أنه يجوز تقديم المؤتم على الإمام عند الحاجة eléyìí ló fàdó jẹ́ pé lára àwọn tí wọ́n jẹ́ ànábílà àwọn ọmọlẹ́yìn Imam Ahmad wọ́n sọ wípé kò sí nǹkan tó burú níbi pé kí ẹni tó jẹ́ ni tó ń kírun lẹ́yìn ìmáàmù ni láti sẹ́ni tó ń kọ́ṣe ìmáàmù ni ó kírun níwájú ìmáàmù ẹgbẹ̀l hajà tí nídìí bá wà fún wàhálì ziham wà náà yìí lápèjúwe nígbà tí ìdí funfun bá wà wà náà yìí àbí nǹkan tó jẹ́ báyìí wọn kánà náà yà jùzù lè rẹ́rì ó ṣe jẹ́ pé kí òun níwájú ìmáàmù wa ìkan tí ò tọ́ ni tí ò bá sí ní èdè fún wà ọ̀dọ́rùn yẹ fi bá àbùsí fa ti sọ láti khawf eléyìí wọ́n gbà wá gbèdé lára àwọn ọ̀nà tó ṣùgbọ́n àwọn fi ń kírun ojú ogun ولهذا سقط عنده عند غيره من أئمة السنة ما يعتبر جماعة سؤالي لفظ الجد àwọn nǹkan ní ń bẹ tó ṣe wípé nínú ìrun jọmọ́ ló yẹ ká ṣe tó ṣe wípé ṣùgbọ́n látara ìdí kan sí kejì àgbèjù sílẹ̀ eléyìí àmọ̀rí nínú ọmọdún fọ́tọ́ àwọlùfún three page two forty six bákan náà ṣe kí sẹ́gun tẹ̀ ní rahimahullahu ta'ala wọ́n tún mú wá ní ayò mi wọ́n ní wọ́n máa ní ìtajà lihada al-asli ẹni tó bá mọ̀nà lọ síbi ìpìlẹ̀ yìí wàhùwà anna. نفس واجبات الصلاة تسقط للعذر إتي أهو كتبتنا يدقاني بيوني واللي بالعذر تيسكش بوا فكذلك الواجبات في الجماعات بقنا وكمي تجاونا يعني بجماعة ونحويا أتن تفرق هنا لغوني شكنا فهم بلي هوني ويكوي كاتو صافو bàbá ní ọ̀ràn yẹn ni gẹ́gẹ́ bí ibùn tèmi rahimahullahu ta'ala ṣe sọ àtàwọn àfáàmì iná tó wà pé ọ̀ràn yẹn ni kí sáfù kí ó jẹ́ nǹkan tí ó wà títò kò ń ṣe súnà mu akádà lásán àwọn tá ní ọ̀ràn yẹn náà ni pé láfi kọ̀rọ̀ ibùn tèmi àjáde àwọn tá ní ọ̀ràn yẹn náà ni àwọn náà gbà wí pé ìtúsáfù nìkúlẹ̀ jẹ́ ọ̀ràn yẹn ju òrùkú lọ ìtúsáfù kúlẹ̀ jẹ́ ọ̀ràn yẹn ju kìyàmù lọ tá a bá rí ìdí pàtàkì tó ní kí èèyàn mọ̀ dúró kí wọn pé kéèyàn jókòó ni ẹni yóò jókòó kí wọn náà ni lápẹjú iṣẹ́ ẹni tó ń gbẹnu plane tí àsìkò òun tó kò sáyè tí ó ti kírun tí ó ti dún kírun lápẹjú àforí ìjókòó tó wà náà ló ti máa kírun so àfihàn kádìdí kírun ni yóò jẹ nǹkan tí ó sàkọ́kọ́ fún lóru bẹ́ẹ̀ náà làwọn nǹkan míì náà tó jẹ́ àwọn ọ̀ràn èèyàn inú gbẹgbẹ́ fún rẹ̀ yàtọ̀ sí jẹ̀mọ́ tó ṣe pé òun wà ní outside ni so ló jẹ́ pé ọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀n òun náà ni pé ká sọ pé sáfù ni ètò sáfù àti tàràsù náà pé ká sún mọ́ra wa dáadáa ọ̀ràn yẹn ni tàbá ní ká gbogbo àwọn ẹ̀rí tó wà nílẹ̀ yìí á sọ pé kí ni ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ó lè wo tí a bá rí ìdí pàtàkì so lára ìdí pàtàkì náà ni pé wọ́n ṣe ń sin àní tì pa pátápátá ni lópin ìgbà tó ṣe pé àwọn èèyàn bá lè mójútó àwọn nǹkan tó yẹ kán mójútó nípa bó ni a ṣe kírun ni àgbàjùlọ tí ìjọba wọn ti fi gbọ̀n láyé lẹ̀ nípa ilé ṣe mọ́ṣáláṣí so àwọn nǹkan tó ṣe pé ó yẹ kí a mójútó láti lè fi dẹ́kun àrùn yìí kọ́lọ́bà subhanahu wa ta'ala kó lẹ́nu kọ̀ọ̀kan wọn bẹ̀ kó ṣọ́ wa kí ó ṣàánú wa òun náà ní tí ẹ̀ka mójútó so ṣí mọ́ṣáláṣí tí àwọn èèyàn fi àtàrà sùlẹ̀ bẹ́ẹ̀ni ta sọ fún wa ní àlùmọ́sọ́ọ̀fà òun tó ṣe kí ni ó tún pàtàkì ju àtàrà ṣùgbọ́n tá a bá wo àwọn tẹ́kìsì tó ń bẹ ńlẹ̀ ó súnmọ́ ká sọ pé méjèèjì ọ̀rọ̀ yẹn náà ni wọ́n ṣùgbọ́n ẹ̀sùrẹ̀tì sùfúrúfù kí láìyẹn straight ó fún wa mọ́ important ju tàràsù lọ so tàràsù ní nǹkan tó ṣe wípé òun náà kó sí abẹ́ ẹ̀sùrẹ̀tì sùfúrúfù bí bọ̀tẹ̀jẹ́ kó nǹkan ló pàtàkì jù bẹ́ẹ̀ ní tó pàtàkì jù bẹ́ẹ̀ ni pé kí line yẹn straight kí kókósẹ̀ wa ó ṣe dédé kókósẹ̀ ẹnìkejì wa kò ní ṣe wípé kí wájú ẹsẹ̀ wa ṣe dédé wájú ẹsẹ̀ ẹnìkejì wa kọ́ báwọn mi ṣe ní wọ́n wọ̀nyí mọ́ṣáláṣí ni wọ́n fà láì sí kókósẹ̀ wa pẹ̀lú kókósẹ̀ ẹnìkejì wa wọ́n jọ dọ́gba bẹ́ẹ̀ ni orúkún wa àti orúkún ẹnìkejì wa wọ́n jọ dọ́gba wọ́n wà ní adjacent ara wọn èjìká wa pẹ̀lú èjìká ẹnìkejì wa wọ́n dọ́dọ́gba eléyìí ni wọ́n ń pè ní kíni eléyìí ni wọ́n ń pè ní tẹ́sílẹ̀tò sùfòfò so àtàràsù lára nǹkan tí yóò jẹ kó pé dáadáa ni òní ká súnmọ́ra wa dáadáa ẹni tá a sọ ìsúnmọ́ra wo túmọ̀ sí pé kó o tẹ ẹnìkejì mọ́lẹ̀ kọ́ ṣùgbọ́n ẹsẹ̀ yóò súnmọ́ra wọn dáadáa so eléyìí lára nǹkan tó jẹ́ kí sọ́ọ̀fù tó pera bàná ṣùgbọ́n tá a bá rí ìdí pàtàkì tó lè kí a má ṣe yẹn irú ọ̀rọ̀ àrùn tó wà ńlẹ̀ yìí so kò sí nǹkan tó burú so ṣé làdá sọ pé àwọn èèyàn kan máa kírun nulẹ̀ pẹ̀lú àwọn fámìlì wọn kan lè ṣe tẹ́síwẹ́tò sùfúùfù kan lè ṣe tààrọ́ sùfù ọ ká ní kí àwọn èèyàn wá kírun mọ́ṣáláṣí ni pẹ̀lú tẹ́sílẹ̀tù sùfúfù àti tàràsùlẹ̀ so ìṣe tẹ́sílẹ̀tù sùfúfù àti tàràsù ó pàtàkì ṣùgbọ́n ká ní ká ti mọ́ṣáláṣí pa náà eléyìí náà pa nǹkan tó ṣe da kò ni so mo jẹ́ pé pa nǹkan ṣì dáa náà ni pé ká wá sí mọ́ṣáláṣí ṣùgbọ́n tá a bá ní ká mọ́ṣáláṣí náà kálukú ní láti wo ààrẹ dáadáa àwọn tó ń jẹ́ bí àwọn àgbàlagbà kí wọ́n gbìyànjú àti máa kírun lé tó ṣe pé torí immunity wọn ó lè strong dada kákínà ọmọ kéékèèké ká mọ̀ rọrùn wá sí mọ́ṣáláṣí ni torí kí ọba àkàndínlẹ̀ sí náà kó mọ̀ jẹ́ nǹkan tó tún wọlé. bákan náà kan sí kejì náà tó ṣe pé ó ṣe kínní so òwe yẹn bẹ́ẹ̀ ó sì lè kírun ní nílé so torí pé àwọn nǹkan yẹn sì bó ṣe ń lọ náà ṣùgbọ́n kárí mọ́ṣáláṣí ni ìpè kò sí títì pa nígbà tí ìjọba tí wọ́n ti fi àyè wá. náà kí ni distance tó ní ká maintain ká maintain rẹ̀ ìmójútó ní mọ́ṣáláṣí ká máa ṣe ìmọ́tótó rẹ̀ ní gbogbo ìgbà eléyìí ó pàtàkì púpọ̀ náà ni. possibly tábà sọ wáwọn èèyàn kan máa ṣàlùwàlá wá láti ilé àbí àwọn ilé ìgbọ̀nsẹ̀ ká gbìyànjú láti tì náà ni láti lè fi dẹ́kun gbogbo àwọn kan wọ̀nyí. torí pé lásìkò anábìyàn Muhammad sallallahu alayhi wa sallam náà nìkan ṣe pé tọ́lẹ́tì wà àbílẹ̀ àlùwàlá wà àbí lásìkò àwọn ẹni ìṣíwájú bí a tọ́lẹ́tì wà eléyìí kírètì tọ́lẹ́tì lálùwàlá eléyìí lára àwọn nǹkan tó jẹ́ ìrọ̀rùn tí àwọn èèyàn ṣe fún wa ni tí àwọn èèyàn ń ṣe sáwọn mọ́ṣáláṣí lẹ́ta pé ó sì kò burú mẹ́ ṣùgbọ́n tá a bá rí ìdí pàtàkì tó lè ní kí àwọn èèyàn pé ká mọ́ṣáláwàlá ibi mọ́ṣáláṣí ni àbí kí àwọn ọmọ ṣí ilé ìgbọ̀nsẹ̀ so eléyìí náà nǹkan tó dáa kó ṣe pé ramentin ni so eléyìí jẹ́ ọ̀rọ̀ tí a fi bára sọ ní ṣókí lórí eléyìí abẹ́lẹ́ ọ̀rọ̀ subhanahu wa ta'ala ìta bára sọ ẹ̀kọ́ lọ́nà tí ó ṣẹlẹ̀ nìkan kan kí ó gbà ní ìjọsìn fún fúnra àti èmi àti ẹ̀yin tó ṣe pé àwọn tèmi tí mo sọ àtẹ̀yìn tí